Ẹ̀yin èèyàn ilé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi wọ́n ní irú kí leléyìí o, wọ́n ní ìjọba Tinubu. Wọ́n ní wọ́n ti há sí ọwọ́ àwọn Fúlàní o. Nítorí pé gbogbo àwọn ọmọ tí wọ́n jí gbé, wọ́n ní ṣe ni bàbá wa Tinubu rí àwọn ọmọ ẹ̀ jáde ní ọwọ́ àwọn Fúlàní. Àwọn èèyàn ń béèrè pé báwo ni bàbá wa Bọ́lá Tinubu ṣe rí àwọn ọmọ ẹ̀ jáde? Níbo ni wọ́n ti gbà wọ́n? ìgbà wo ni wọ́n jọ ṣe àdéhùn láti kó àwọn ọmọ yẹn wá? Ńbo ni wọ́n wá kó wọn bá wọn sí? Oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn èèyàn ń bèèrè. Wọ́n ní àwọn sójà ilẹ̀ wa ni wọ́n kọ́kọ́ kéde pé àwọn rí àwọn ọmọ tí wọ́n kó lọ gbà padà. Wọ́n ní àwọn ọmọ yìí dẹ̀ dé ọ̀dọ̀ àwọn òbí wọn láìpẹ́ jọjọ. Wọ́n ní ṣùgbọ́n àlàyé náà kò yé àwọn rárá bí àwọn ọmọ yìí ṣe jáde kúrò ní àhámọ́ àwọn Fúlàní èyí tó jí wọn gbé wọ́n ní nǹkan tí àwọn èèyàn ń béèrè ni pé kí ló dé tí wọ́n sọ ibi tí wọ́n ti gba àwọn ọmọ yìí jáde àbí ṣé wọ́n jà ni kí wọ́n tó rí wọn gbà jáde ipe báwo ni wọ́n ṣe rí wọn gbà jáde gangan nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn nìyẹn àwọn tó wà nípa nípa ààbò wọ́n sọ wípé tí ò bá sí ìjà láàrin àwọn fúlàní tó jí àwọn ọmọ yìí gbé àti àwọn sójà ilé wa ipe tí ò bá ń ṣe é pé wọ́n rí àwọn ajínigbé yìí mú wípé kí ni nǹkan gangan, báwo ni wọ́n ṣe gba àwọn ọmọ yìí jáde. Pé a jẹ́ pé ètò ni wọ́n fi gba àwọn ọmọ yìí jáde kúrò ní ọwọ́ àwọn Fúlàní ajínigbé yìí. Wọ́n ní ètò kan ò dẹ̀ sí nídìí irú ọ̀rọ̀ báyìí ju wípé kí wọ́n sanwó fún àwọn ajínigbé yìí lọ. Wípé báwo ni bàbá wa Bọ́lá Tinubu wọ́n ṣe gba àwọn ọmọ jáde tí wọ́n ò ní sọ fún aráyé gbọ́ ìdí, ìgbà àti àkókò àti nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà tí wọ́n gba àwọn ọmọ yìí jáde tó wá jẹ́ wípé wọ́n á jẹ́ kí ọ̀rọ̀ yẹn ṣókùnkùn sí àwọn èèyàn àwọn èèyàn ní mọ bí wọ́n ṣe gba àwọn ọmọ yẹn jáde. ipe nǹkan tí àwọn ènìyàn fi ń béèrè nìyẹn pé ń ni wọ́n ti kó àwọn ọmọ yìí gangan náà àwọn fẹ́ mọ ibi tí wọ́n ti kó wọn. wọ́n ní àwọn ẹgbẹ́ ńláńlá méjì yìí wọ́n ní ọ̀rọ̀ yìí ń bí wọn nínú o wọ́n ní nítorí pé ńgbà tí àwọn ajínigbé yìí jí àwọn ọmọ yìí gbé wọ́n. wọ́n ní àwọn máa gba one billion naira. wọ́n ní bàbá wa Bọ́lá Tinubu ní pé àwọn ò ní tẹ́ ń kọbọ̀ tí àwọn máa sọ fún àwọn èèyàn burúkú yìí wọ́n ní nǹkan tí bàbá wa Bọ́lá Tinubu sọ nìyẹn wọ́n ní Ahmad Kunmi wọ́n ní ó fi bàbá wa Bọ́lá Tinubu rẹ́rìn-ín o nígbà tí wọ́n ní àwọn sójà wọ́n máa gba àwọn ọmọ yìí kalẹ̀ wọ́n ní àwọn tí wọ́n wà ní Kaduna wọ́n ní àwọn gangan gan fúnra wọn ń gbé ìgbésẹ̀ lórí bí wọ́n ṣe máa lọ báwọn ajínigbé yìí sọ̀rọ̀ wọ́n ní ọkùnrin èyí tá a dárúkọ yìí wọ́n ní ó lọ bá wọn sọ̀rọ̀ ó dẹ̀ bá wọn sọ̀rọ̀ pé èlò ni gangan ni wọ́n fẹ́ gbà kí wọ́n tó kó àwọn ọmọ yìí sílẹ̀ ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé last year ni wọ́n ti jí àwọn ọmọ yìí gbé láti ọjọ́ keje oṣù kẹta ni wọ́n ti jí wọn gbé. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé kò sí òbí tí ó máa lajú ẹ̀ sílẹ̀ kí ọmọ ẹ̀ wà ní àhámọ́ àwọn ajínigbé. Nítorí ẹ̀ ni wọ́n ní wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ bóyá wọ́n lè fún wọn lówó láti kó àwọn ọmọ yìí sílẹ̀. Wọ́n ní àwọn ìjọba dẹ̀ pariwo síta wípé ní ọjọ́ kẹ, ẹ̀, ọjọ́ kọkànlá oṣù kẹta wípé àwọn ò ní owó kọ̀ọ̀kan táwọn fẹ́ san fún àwọn ajínigbé o wípé tó bá yá ọwọ́ máa tẹ̀ wọ́n nítorí pé ìwà tí wọ́n ń hù ìwà burúkú ni wọ́n ní ìgbà tí wọ́n pe àwọn ajínigbé pe ilé ẹ̀kọ́ àwọn ọmọ tí wọ́n ti jí wọn gbé wọ́n ní wọ́n pe ọ̀gá iléèwé pé bílíọ̀nù kan làwọn máa gbà láti lè kó àwọn ọmọ yìí sílẹ̀ wọ́n ní wọ́n dẹ̀ tún tẹ̀síwájú wípé tí wọ́n bá san owó kó tó pé thirty days ọgbọ̀n oṣù àwọn máa pa gbogbo àwọn ọmọ yẹn ni nǹkan tí wọ́n ní wọ́n sọ fún àwọn ọ̀gá iléèwé wọn ni wọ́n ní nǹkan tí ìjọba Kaduna fi bẹ̀rẹ̀ eré nìyẹn tí wọ́n ń sáré kiri bí wọ́n ṣe fẹ́ san owó fún àwọn ajínigbé yìí kí wọ́n má lọ pa àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ṣe èyí èèyàn lé ibo ni Nàìjíríà ń lọ yìí nítorí Ọlọ́run kí wọ́n máa gbé ọmọ ènìyàn nítorí owó ká má wàá ní army àti ọlọ́pàá tí wọ́n lè ṣiṣẹ́ takuntakun láti lọ gba àwọn ọmọ ẹ̀ kalẹ̀ ẹ rí i pé tó bá yá wọn á tún lọ kó àwọn ọmọ míì nígbà tán bá ti ń sanwó fún wọn kí ló dé tí wọn ní máa lọ jíyàn gbé èyí tún lágbára o bí a ṣe gbọ́ ò wọ́n ní inú igbó tí àwọn ajínigbé yìí tí wọ́n sá pamọ́ sí wọ́n ló ṣòro fún àwọn àmì àwọn ológun láti wọ inú igbó yìí wọ́n ní nítorí pé igbó yìí kì í ṣe igbó tí ọkọ̀ lè gbà rárá wọ́n ní inú igbó burúkú èyí tó jẹ́ pé ó jìn láti Èkó sí Àbújá wọ́n ní ni wọ́n kó àwọn ọmọ yìí wọ̀ o wọ́n ní kò ṣe kò ń ṣe nǹkan tó yẹ pé wọ́n lè sáré wọbẹ̀ láti lọ kó àwọn ọmọ yẹn wọ́n ní ẹni tó bá máa ká wọn mọ́ ibi inú igbó yìí wọ́n ní òun náà á ṣiṣẹ́ o Wọ́n ní inú igbó yìí, inú igbó burúkú ni. Wọ́n ní àti pé àwọn ọmọ ilé ìwé yunifásítì gan tí wọ́n jí lọ síbẹ̀, wọ́n ní láti bí, wọ́n ní láti ọdún tó kọjá náà ti jí àwọn ọmọ ilé ìwé yìí kó. Wọ́n ní láti ọdún tó kọjá, wọ́n ní wọ́n ò rí wọn gbà jáde títí di Wọ́n ní torí ẹ̀ ìjayà ńlá ni ọ̀rọ̀ yìí jẹ́ fún ìjọba. Wọ́n ní àwọn tí ọ̀rọ̀ ààbò ilẹ̀ yìí kàn wọ́n ní wọ́n ń ṣe iṣẹ́ tó jẹ́ pé wọ́n làágùn gidigidi gan-an ni nítorí pé nǹkan tí wọ́n ń sáré fún ni kí wọ́n lè kó àwọn ọmọ yìí jáde àwọn ológun ń ṣe tiwọn ṣùgbọ́n àwọn tí wọ́n ń bá wọn sọ̀rọ̀ náà wọn ò dúró wọ́n ń wá ọ̀nà láti rí wọn láti mọ ibi tí wọ́n wà láti lè fi gba àwọn ọmọ yìí jáde gómìnà ìpínlẹ̀ Kaduna àti àwọn ará ìlú píníngá gbogbo wọn ni wọ́n ń sáré kiri láti gba àwọn ọmọ yìí padà gómìnà ìpínlẹ̀ kaduna ọbásanmi látìgbà tí wọ́n ti pè ni wọ́n ti ń sáré kiri lórí ọ̀rọ̀ yìí wọ́n ní kí gómìnà ìpínlẹ̀ kaduna ṣe gbogbo nǹkan tí wọ́n bá lè ṣe láti gba àwọn ọmọ yìí jáde o wípé nítorí pé kò sí ọ̀nà tí àwọn lè gbà ju pé kí wọ́n lọ fún àwọn ajínigbé yìí lówó láti kó àwọn ọmọ yìí sílẹ̀ wọ́n ní wọ́n mọ̀ pé táwọn bá náwó wọn á kó àwọn ọmọ yìí sílẹ̀. owó nìkan ni wọ́n fẹ́. wọ́n ní ọ̀nà tí ìjọba Kaduna gbà yìí wọ́n ní òun ni ó jẹ́ kí àwọn ọmọ náà jáde o wọ́n ní wọ́n bá ti pa àwọn ọmọ náà dànù. wọ́n ní ìdí nìyí tí wọ́n fi kó àwọn ọmọ yìí sílẹ̀ o wọ́n nítorí pé tó bá jẹ́ pé sójà ló lọ́ọ́ gba àwọn ọmọ yìí kalẹ̀ wọ́n ní wọ́n á ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ajínigbé wọ́n ní àwọn ọmọ tán kó gan wọ́n á ti kú wọ́n ní so wọ́n ní wọ́n san owó fún àwọn ajínigbé yìí ni kí wọ́n tó rí àwọn ọmọ yìí gbà kalẹ̀ wọ́n ní àwọn northern forum yìí wọ́n ní inú bí wọn gangan pé kí ló dé tí wọ́n lọ ń sanwó fún àwọn ajínigbé láti lọ gba àwọn ọmọ yìí kalẹ̀ wọ́n ní láàrin ọdún kan tí bàbá wa Bọ́lá Tinubu gba ìjọba wípé wọ́n ti kùnà pátápátá ètò láti pèsè ètò ààbò fún àwọn ọmọ nàìjíríà wọ́n ní ètò dẹ̀ burú jù ni pé kí ló dé tí wọ́n wá sọ ọmọ ilẹ̀ haúsá di jí gbígbé ní gbogbo ìgbà wọ́n ní nǹkan tí àwọn fúlàní ń ṣe jẹun ní ìsìn ni pé kán máa jíyàn gbé wọ́n ní wọ́n ti mọ̀ wípé ọ̀nà kan táwọn á fi rí owó gbà ní ọwọ́ ìjọba òun ni kí àwọn máa jí àwọn ọmọ iléèwé gbé ẹ̀yìn èèyàn lé níbo ni à ń lọ ní nàìjíríà ah gist yìí ó ó really ó really touch mi o honestly èmi ò mọ nǹkan tí nàìjíríà wa dà ní ìsìn tó jẹ́ pé kí ẹ máa jí ọmọ ẹnìkejì yín gbé òun lẹ fi ń jẹun irú owó kówó wo nìyẹn ná ṣé ẹ dẹ̀ máa fi owó yẹn máa fi ṣe nǹkan rẹ ṣá owó tẹ́ gbà owó tẹ́ gbà yìí ṣe máa fi ṣe nǹkan rẹ tẹ́ ń jí àwọn ọmọ ọlọ́mọ gbé tẹ́ ń fi owó ẹ̀jẹ̀ tẹ́ fi ń jẹun tínú yín dẹ̀ ń dùn ẹ̀yin èèyàn lé ẹ rí pé yìí tún lágbára àfi kọ́lọ̀ ń ṣọ́ wa o hmm. nígbà tí ẹ wá lọ ń kó owó tẹ lọ ń kó fún àwọn ajínigbé tán bá ná owó tẹ kó fún wọn tán ṣé wọn tún ní lọ jí àwọn ọmọ mi gbé wọ́n ní bàbá wa Bọ́lá Tinubu ní ọ̀nà tí wọ́n gbà yìí kò dáa rárá láti lọ san owó láti fi gba àwọn ọmọ ìsílẹ̀ nítorí wípé tí àwọn ajínigbé yìí bá ná tọwọ́ wọn tán wá tún lọ jí àwọn ẹ̀mí ẹ̀ mọ́yé àwọn tá a ti pàdánù Nàìjíríà nítorí pé wọ́n fẹ́ gba ransom ni ṣé ẹ̀ mọ́yé èèyàn tá a ti pàdánù lórí pé àwọn ajínigbé ìfẹ́ gba ransom still yet ẹ dẹ̀ ṣe ń fún wọn lówó láti gba àwọn èèyàn yín jáde bàbá wa Bọ́lá Tinubu ẹ jọ̀ọ́ ṣe rí ètò ààbò yìí ó ṣe pàtàkì fún wa ó ṣe pàtàkì fún wa gan-an ni Ọlọ́run á ràn yín lọ́wọ́ o ẹ má jẹ́ kí Nàìjíríà kó di ahoro o gbogbo àwọn èèyàn ló ti ń sá lọ sókè òkun nítorí kò sí ààbò kò sí anything tí àwọn èèyàn fi sá ju ààbò lọ nígbà tí gbogbo àwọn èèyàn gidi tó ń ṣiṣẹ́ nílùú tó ń bá kúrò tán ta ló fẹ́ ṣiṣẹ́ ìlú ẹ rò ọlọ́run á ràn yín lọ́wọ́ ọlọ́run á fún yín ṣe o a mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ mashola gist kí ọlọ́run kí ó gbọ́ràn gbogbo wa lọ́wọ́ àmín